rọ̀mọ́ rọ̀mọ́ rọ̀mọ́ rọ̀mọ́ means cling rọ̀mọ́ means cling kí ló dé tí o rọ̀ mọ́ igi kí ló dé tí o rọ̀ mọ́ Ig